تعالى وسعت أعمالنا ما يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي صالحين وأشهد أن محمدا عبده ورسوله بلغ رسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وترك الأمة على نهجة بيضاء ليلها كنهارها لا يذب عنها إلا هالك أما بعد فإن أصدق الهدي كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد عباد الله yarhamkumullah ayuhannasu fakad talamuna anna allaha kad kataba alaikum alhajju ala fahajju waqala taala lillahi ala nnasi hijju lbayti man istataa ilayhi sabila waqala taala alhajju ashhurun maalumatun faman farada فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال تعالى فمن تأجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى وقال تعالى wa azil linnasi fil haji yatukade jalan wa ala kulli damin yatina min kulli haji min kulli fajin amiqin wa qala taala wa idh yarfau ibrahima alqawaida min albayti wa ismailu rabbana taqabbal minna innaka anta samiu alim wa qala taala anhum rabbana wa arina manasikana wa tuba alaina innaka anta tawabu rahim wa qala taala ومن دخله كان آمنا وقال تعالى ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال تعالى ومن يعظم حرمات الله فهو خير له عند ربي وقال تعالى عن فيهم ومنهم يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة wa kina azaban nan wa kaula بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا وقال عليه الصلاة والسلام يا أيها الناس إن الله قد كتب عليكم الحج على فحج وقال له رجل أفي كل آمن يا رسول الله قال لو قلت نعم لوجب ثم لا تطيقون ثم لا تطيقون حج مرة وقال عليه الصلاة والسلام man hajjal bayta walam yarfusu walam yafsuku rajaa ka yawmin waladatu ummu wa qala alayhi salatu wassalam tabiu bayna alhajji wal umura fa innahuma yunfiyani dhunub kama kama yunfi alkhir kabasa alhadid wa qala alayhi salatu wassalam hajjul mabrur laysa lahu aljaza illa aljanna aw kama qala ten doɓe alaye dafion ɓe maɗi mbe ala tendu la mbe ala jeyi la ala nema balu kan nema ñon dawlu ala nema tamma kanke adamadiŋo ti wala sada dafeŋ toma beedi a nema tamma kanke misilimo ti wala sada dina toma beedi a nema tamma nke kila mantol ti wala sada misime manto fololu beedi o kola ala nema tamma alabatu kolu dinna men kan junubolu kafar abo alabatu ba kono wala hijo ñindi Ani suŋo loŋ a fele alla ye bula ɲaɲoo nooma ŋa sunkaroo suŋ o faada biŋ be hiji karoo kono sunkari koo la ŋa ñaadi hijoo la alla ye maakoye niŋ bota alabatu doo kono suutoo ŋa duŋ doo kono tiloo niŋ kari doo faada ŋa bula kari doo kono pour junubol la kafaroye tuñoo kaŋ doroŋ aniŋ na barajo la lafa i se a je alikiyama niyo sisiya wo a naŋ nabatolu be ñoo nooma mbe ala dana ala sindema ayen fasa ngalabatolu keno abe kela nya soro ni londo ni jara kenda ni fansoro men kono ane ala kano alma ala wali ma na ala tumbulu a sembo tumbulu sufu ni hakilolu ani be ala dana alama ala en kanda nda sila men ka fuda alama kiila e silo men do ala fa la sila kende koɗo ga baluwo kan a fawo kan ala ɓe duñaren silo men ala manda ɓe wola anin ɓe ala ɗan na ala sintanka setan na ala nambaro ɓe anala ala marsaro ana ala toraro ɓe anan bi ala dan ala fangulla hin ol men beje ma sibe lañino do dunani ga ala kana wol boyin kan nen na dimbayalo asen dan ka ara nen kon nen kide nen kuran la karam bala nen filo nen badalo la ala ki sawla anen bi ala dan ala sin junubo be kafare na mello mamello ndawta man taw kolo nen labonlo junbe ba nen junbe non lo kolo nen banke on ma tema junba na ala tema junba ala sa be kafare anen be ala dan ala sin na badol be mutanya kanya ma kanya ma badol ko kuma min faaɓe fof kumoro keɓorɗo do koɗoɗo jaaɗoɗo ala sinna baɗol ɓe mutañi ala en ke mo kunna ɗiɗi ayen ɓe ɗum de arjana ala da na men be fara ala siyan fakay ɗum de arjana si ma ko ala ni da arjana la don men be dulan ko komon ko e mo sabada e yorwa e baraga ala en na lumulum balunya sona da ala en firin ta mala si tamala sila ɗinke ɗimol wa kolaɗol kurɓo lamoyelalu jaman mbaɗo anin men mbina kurɓo lamoyela onuma kuruboɓe keɗa e sénégal banko kan kono ɓanda e, yoro donɗo saate oɗo ima e mbala min mbaro kan karo tele tan min karo sun karo salo kola tele tan min karo oɗuma sanji wele ken kemnen tan nana nen lulu anen karo tele tan nin kononta e perel 2024 aɗo min ɓe kurubola mayla jamoto anen jamo jamo e bandara kuma kumoolu bee tooñaama ma qur'aanooti kura a alaŋ maŋ sakkinede moo ñimmaŋ ala aniŋ faasaala aniŋ annabio mo ala ye ki a kiimaŋ na a ko bee koyindi a bee futandi halalo ni haramo bidaŋo niŋ sunna a bee koyindi wo tumo kumoolu bee tooñaama qur'aano kiitiyo bee tiliŋ noŋ sariyaŋ alabatoo bee bedema kiila la alabatu ñaŋ anin kuolu bee jaw maa diinoro len bidaari bidaŋo mu meŋ de ka kuma kuto fo kila la diinoro alabato ñaa kuda maa ñaa kuda sali ñaa kuda alifa folol la kende i balanta la i maari i filde i maari i i be halaki la haŋ niŋ kee baada i nimisata i e, e si halaki ni i faata ke i si halaki bani sanko law saasi dindiŋo doo lem kuta maa wuli kuto bani israila a ye alifa la sila koto bula kawuyolu laata ka alfalla sila kodo a kele ade ala londo ke wolade alfalla sila kodo ako alfalla findala sila kodo de dino do fa o sa so yin ke bara kala nan bila ke bara te ko da nimisara aka fana abe to bila be bola no kuma kuta fo do abe murra alfa fo la sila kodo kan animisara nundo anara fansi de la jumal on kilo la kilo lo kodo be sundim de min na de ti lo ko da ta fan fire na fonin ale an annabi o moliya mon de malako e na gan kuma ala la bo mo malaiko na da lanne be mo doga kai ta fanyin ke bai ko ndala bom da danyin karan na usa so ni ate molu filin di dina kutu wala ay alfa alla sila koto tu je molu bulata no ma ol fa de be jahannama e ka ba je na da na dan na to be ninga da tu bom da ay molu sin jahannama de da arjana te wakira de na dan ko bo si fa do mu insala tubo mu waana junuɓole ɓe jawo ma ɓaka kila ala dinoma ni alpha allah dina koro ni yama ɓe haala kira han yetuɓiraɓe kamudani e si kafiro tamuɗa ni mo kuruntomala on ma ɗoro kurɓola moelaala jaman mbaɗo rawanka tamo kono anen talabo jiiɓola mais accident soro bilalo anaala alpha ni imam ɓarni satomoɗo o tuma ɓe kumomin fola banko ɓe yaawi fanna satoon misilmoɗo ɓe kew en nala kade karaba alaykum l hajji sa hijjowaɗo sola siida ala fa hajjo misimo ɓeyta hijjola mbe men fula kudu min baro kan misimo be yam yeji wato fela sira jamano ko deti o be tuba ko ndaro tuba ko jula ba ko deti me ko do soro hiji ko do mbe men fula be hiji fela sira altati ke do kundu jamano ko deti o be e fam walle mo hijinde walle fa walle ramu komin ko alkati keɗo kondu ñaame lungol lung alɓe tama silo kan siŋoto anin sando silo la anin bakona silo alkata tubabu du alkadamune tubaw ɗum falsi koɗo soto alsi boñjagol loo romɓe men fola tamala ɓe alti keeɗo kundu comme ale ti keeɗol kundu tubaw ɗula ñaame ana lamusu konomaɗo e tata ɓulo tubabu du pour e diŋol sike ƴe tubaw ɗu diŋoti ana ali allah musolna diŋol samba allah ñasoronin koɗo soto kan mbe men fula la alta ti keeɗo kundu ale wisata ale ta maka naali jiita maka ale safan ale ale hiji fo anoota hiji fo ale taɗo angana sire filaɗo ale ta arjana sam maka لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك مومو ندر هجول يا أرجانا سوى نيفا ne bunjan lu kaba ne aljana be kaba hijo musi yo kono sinya kelen ne de momo ifan karantin si yo maka wana be men fulo kodi tiyo be alake sulon ko tuba do ta ya sula nyame anen kaje kordo korda sura na ya anadiya aljumaliyan alko nyini nyame arjana diya kasuro makka ne madina la bayka fodo hijo no umra do alta umra la alta hijo la hijo wado fela sida albe kunno e diya aliye duwa duniya ya anen la kala furo liyan aliye duwa bene sama alla duwa kajabe hijo manyan sura misimo la baro kono bara bala beta hijo la atol misimo ala ne kira men fo hijo do eyi o lilla ala naate hejjol mbayidi manisata ileyi sadir moomo e fiima yaar e, e jaaro kenndean yiya ko ɗo soɗa ñina e, e, taamoɓe soonaare bol kara maaka tawiyata hejjola way ɓo fo hannde ɓalowta sanji keme hijje kili yewasa ni nana hijjita yiya dow samba hijo yemmo tan samba hijo amunda hijji tannde gala aɗela tannde kili jam kam wala nambe min fo nafuuti a koɗo si aɗa ñawoñaa inna silata allahi ghali heji tikeɗo de buñawlono la bi nin million lula heji kite tikeɗo de ni ɓe koɗɗa sanadda kaari million lulu taa soro ita lono lala bara million lulu hijo nii yeti kero sa walla million tan yodi hijo kono kilimo kile ta arjana dalasi o dalasi arjana le ye arjana milliard le soto ye la hiji kedo dama ila dalasi o dalasi sefa ni ake arjana ya be kanya na arjana na milliard arjana min natan ko eh, mm, sibira kilim ni yole dila arjana kono wala si ara duniya na fion bede dala si wo dala si arjana kilim arjana wala miliyaro ibole dila ida hijila agati kedo kuna ale da arjana samaka kodidi akaneta ifalo kana kuya ite bunyaŋo soto noo la a naa korda naa feŋo be moolu ye kaa baa la a eh, ye deke taŋ si na senegal banko aniŋ dawuda miliyoŋ taŋ tewo sii la baa niŋ ye miliyoŋ taŋ duŋ de hijoo do arijanoo miliyaaro ala ye la hidu wala men taba ila la fa ba na taba o dal ta hijo la ala ko nga hijo la ala ka me ya no ala ta hijo la ala ko annabi o mo lo ko ko ga yamul kumande bela bon ballo la nabla ibrahim aka ne ga moolu kumande ta a moylan ko moda maka jang ala ka mba furande moolu ma janne duna be banda mo mo be hijila ni ya kumanda be bine dan ko hijola annabi o moola ko lo da kon ko ga atil botil ji bulba mara akol da atul ala jonglo kaba bu men be da to fana wa mala na bon wulende la alna kaba bu hiji ale na umra ke kaba bu do bina annabi mo kilo ke da ko be dango men wulu da men ma wulu men bina la abe la bay ka kuma ni ya ko sinya kele be hijila sinya kele ni ya ko sinya da be hijila sinya ta labbaik allahumma labbaik labbaik la sharika lak labbaik innal hamda wan ni'mata lak wal mulk la sharika lak o muji jadu da nabi ibrahim ay mulu kuma da ko ta arjana ya ta arjana san ay maka mulu ta da men kunno diara wala kad fa zaman labba wa tafa wa zarahu annabi omo ibn bati yo nyifo momo dada makani madina ko tinya o faza bihi qaumun hum lirida ahlu momo tada arjana e, e dada maka ajarte te da arjana mbe men fula ko ti o be ani wulu don do be to ba do tara ani wakira ale ta banko da ale ko do boje annabi banna abe jose la jannin jaran kalda da ko so do la alta allah koɗota bankolu to allah koɗota allah koɗo ɗenkiraɗa a hanne ɓaju aɗon to yenaji o ɓaɓe koɗo soto janni jari ɓajulo jonola aliyeta hijola misimo ɓe sawde tikeɗo lafa aniye wisa lafa ɓankomoliya aliyeta makka hijola aliya arjana soto aliye duwa duniya anen laga anen furonnin kendole ɓa hijo ñonte misimolu bol ala ko aliyata hijola nal dara hijola ngal jun bo be kabar karo wado la bal al hajju ashhuru ma'lumat benen songal salno fokara abla banna salo nale garo sale do hijjo da dan foja nem banna al hajju arafa hajjul ak yawmul hajjul akbar nem banna bora telfula tel sababe fo banda sa nyina hijo banda hanni dara be kala umrade foja de hijo do be hiji karo le kono al kodo le nyene ale silo nyene ale hijjola maka ale ko alama ala ko nim momo furara maka de fo ela hijjo ke ya banda jun be hijila le be ro fay mena be la hijo ngane se dula do de hijo la ko be bege afra kala do ne ka wando do ali ake di lo ne men lo na le ngene ka hijo ki de ya ke fo ka fa yam e ba afra le ka mo ne ba sabla ka mo be la ye la hijo ki di lo ye hijo ngane se ye be ro fay be fa be ro fay don famanta ajal fi yawmen fala isma alay famanta akhara fala isma alay liman ittaqa fala isma alay fulala fulala nin moɗanta télé fulala e ɓeero fay walla télé saba e ɓeero fay joni ɓe tara joni ɓe tambila alaji ɓe sanje tawworo tawworola ƴetata hijjola bele mbaɗa hijjola e jurme sanje tawworo jurmba ɓe ka fota kew bokokuɗo lemani taqaniɓe silanna alala janniɓe ɓalwala sanje tannanela hijo kola janniɓe fala jurɓe nalalo ndeya kalla kalla ma taqadda min dambigo mata akal jurɓe tambiɗa ɓe ka farda jurɓe nala ɓe ɓe ka farda lemani taqa nikra alajoɗo men silanda ala e duta ala ña silam kam oto hijo e siyo junubo be kafar min tambira ana e junubo be kafar min bina e mari be dun na arjano kono wala halo kalun o ke fu baadi o mayu azim sha'aira allah ala la nyi nyon dino la ko farmansa mi mo be a san de sa da wa sa da din ka wa diga har ne mol be bulo le fayla tubabu tubadu taala al kala ka sun garo da fansin jami'a adol le courant don de so kali al bulol fay nyoka ali so lo te bu nyima de to do tala ali so ngalo da pa tala ala al bulol fay nyoka so be tahi mo mo be tuba do mbo tuba do tala be yang ale ye keesola ndi suukono ko la hijo kal fañol na ba bañolo yaya fele duniya kordalo ela suwo kono tuma du tala la kordalo ani suwo kono ye solu fensile ani fa sole bonlo je mol beje yaji ale ye duniya le lo jam alki alki ama frambe me to du la ale ye keesol lo kaba sayna comme alka sunka ni bonlo nyame suwo kono ale nga ya do kala fa fañol ma ko e albe korda kelo la nyale aja so bon sayna keeso mba kela nyina ndolla da kan korda studio fulo be jaari jari membe ke ba hala studio noma ngambar nyol hijra ngambir ngambir ngambir ko le yende anen fa nyola ngan ko ronyo le yende ale ale ko da fula lo dunya ko da la ta ko da amino ya ko rabbana atina fi dunya ma la fi akhirah min min khala do be je ka ko do min kala dunya le lo la be kala jallo imaje ko dal ni nyaada to ba ko ndan ne sandor ale na arjana fana lo hijola ale ya ke borin do de ale nyo hijende ale Allah ba do le hijende fo hijo ke ba le beba janni be fale ala tan do ja hijo ka dia ke ba de misina ke ba ba hijenda afa nyo kadi ake ba de ba be ke ba be sularin in kana afa manda hijira hani sin yakile ke ba kana nkore de kuran kana nan kan manda hijira hani sin yakile ko de te bla be don bla be la mo bla be la tarbe bla al karam wal alfa de hijenda hani sin yakile pura e karante mo mo e ko nyela dunia ko da lo en fa nyesuda nyela la ke ko da lo nfa samba ba hijola E, ala nin kira ala ko ale hijo buñande ale neme a buñande e ala la ye ala horoma ela limana ala ona kila ñimma fana ko misima ɓeɗon tonku lulle kam a bo tonkuɗuɗo olen hijoñi de annabiyo mo aleta hijola aleta umara ka junubo kafara ka fuwara fana ɓay molu bala anin famile nin korɗani dol bala annabiyo mo ko hijo nin me yake e junubo ɓe kafata nina de kamuna denano min mboɗo kono kon junuɓe ta ala ñamea annabiyo mo ko hiji kala saron momin na hijo keɗa ñama e o kala sara yala hejo ka nyama ita na arjana tan fo sa hejo arjana le be na arjana tema allahuma kad ballatu allahuma jara kalkul bo sudan dale alama alen be je dan kurla misime ke ba be janni ka fa alma be hijo so ke musu momo bale kiyada alma e hijo so de fansun ko do la walle dum la ko do walla sabu nyamma na duna kor dal be yela makan na sol be yela makan de bo be bo kan alambo non ko do dan nan bo holo ni sodalo alama na kabro nora alama kanan na so do be dan duniya la alama na kabro do ko la ngana la ga nalake karante nde arjana ɗum ala ala ko nin momoɗum damaga wanda kala kana amina ɓe ɗum ne arjanate aɗa ɓayla alaman ɓe ɗum maga alaman ñaye makkaje ñaye madinaji ga kila jurama ɗi ga ala ngala ɓay ka fo maga gada arafa alaala ɓala fanala ɓalafaga anala henoka alama na fulo de ala a firmo dinna ala a soro dinna e, e, e, haja ma tasima astahfirullah li wa lakum wala man amana wa aslama wa salimu fastahfir innahu wa lagafurur rahim

fajabina wattaba'ana muhammadun rasulullah o ɓaɗi ibadallah yarhamukumullah ayuhannasu amatalamuna annahu man malaka zadan warahilatan falam yahujju fala alayhi an yahtara yahudiyan aw nasraniyan o qala ta'ala ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال تعالى ومن يبخل فإنما يبخل على نفسه وقال تعالى وسيجنبها الأسقى الذي يصل النار الكبرى وقال تعالى الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء ولا يعدكم أكثر منه وقال تعالى ومن تتوى خيرا فإن الله شاكر عليم وقال تعالى ومنهم من أحد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين وقال تعالى ومن أوفى بما أهد له الله فسنؤتيه أجرا عظيما وقال تعالى ومن نكس فإنما ينكس على نفسه وإن الله لغني عن العالمين وقال تعالى وما تفعلوا من خير فإن الله به عليم وقال تعالى تعالى ومن تتوى خيرا فإن الله شاكر عليم وفي الحديث قول عليه الصلاة والسلام من ملك زادا أو راهلة فلم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وقال عليه الصلاة والسلام ما نقص صدقة من مال وقال عليه الصلاة والسلام اللهم أعطي المنفقة خلافا bol mum talafa tala fa o khala le salatu wassalam ataibuna al abiduna li al hamiduna li rabbihim sadaqa allah wahdahu wa nasara abdahu wahda wa hazama al wa nasara abdahu wa hazama al ahzab wahda ten dobe al da dashu be mari laban nyanya be ala nya laban tinya be ko non kulu jaro non kanoliyan kisa ni nema ni baraka bɛ kila yen ana ala dimba ana ala sabe kendo ana ala sila kendo ta ala aliye janna alikiyama lɔn tema o ko la adoro kurubu sen fula jan lamu ila yɔrɔ dɔn dɔ jama ba do ani mɛn bɛna kurubu wala mala jama wala bandala ayu hanna sun bɛ mɔ bɛ kila kyɛw mɛn bɛ kɔrɔ ɲinɔ ana do mɛn kɔrɔ sɔrɔ alu bɛ duniya bun lɔ la alu bɛ mɔdɔ san na alu bɛ fɛn wɛrɛ ɲɛna duniya de da do adoro mɔdɔ a ma taa la ma fɔ ale ma ɲin lɔn ban aɗon mi sima koɗo tiyol annahu min mo kuñaade man malaka jaada nin ko koɗo soto min si n'o maka wara hilade ye sila fando soro anin silo commin pilenol nin tikeɗo nin lamana ɓen nin makka tema kila koyda hijora kana ɗo kondude yalan hijo yake bari ɓari yalon moman samalo sagon nen jamano kuman karanti nin jamano soto kola fole siyada ton mbiɓe soto cansi kono abina tiñalale eji ado be kende yele sala be je kuran be je nyasoro bale ya be je be bale place do be je oro wato mene te ko do soro wato mene te be duniya da da wato la nila la kiro da wato mo wato le oto ila ko do soro wato tayeta hijo ke sinya kilin o ko le lo ko do soro wato ni tan molu samba hijo la la wulula la nila bado la nila karamolu isa je ye yeso arjana le te fa soro yeso ala ye kalanda oro nimme o tan si soro e balanda ko do landia ne balalandia kam mbaɗo ni gaddi nol samba tuba do nol tara way kana mo kana wa fota keba fa alla fi do samba la tuba do la e hijo la million lulu million ta wala million nan kam e kamel gonte o janne ben sala million lulu wala bandon ni ya di nan nan din ke fula be jam fo lulu mo man ta tuba do man ta tuba do den num bat samba to ma se ta tuba do wala silo nyo nol ta tuba do to man do ni lo ko do soro e bina bon la nyele ben samba la hijo kana o tiade inya be men bi nyin kodo do men so fe na har je wala do be ya sin sama no hijo la te bon lo no le do hiji tike do le million lul anam ne so vil tan lul hijo la har je moti anabla ibrahim ala kiri rola si te tema kana o kede ke bade ha jani be bon lo la nye mbadi yen no sama do kana o kede jani be sama le ta hijo la furo we boje ha ya la ndema bon so ne na da hijo la mbedo na min do isi do you know to ni folo da ni na da folo jamo do fanda ni duwa de te no to asade ya arjana soto ila duwa be jare bina bon fana soto e don bina ta tuba ngule on bando be do ko lamba de ke ba de bina hija wa yu akhira tauba kana fo ke ba de bina hijila ningi pension da do ko nembara tuba do ani mo kana do ko de kila go nen ko don kanna nen bala dia bala landia e bala ko do landia e mansion da la hijala mol da hijala e nada o sa ni am ni am nada de murtu ke ale ko do walla ke na sarati mo bulo kana ja ibe duñamen ɗo ɓayte mi simo ɓe laare laakirala ala kiyama ɗo kuran ba ala arjana jama sodoran ba hijo olanna alta hijo ala mo kana ɓolo jata mbaɗi ala ko ni ɓulo jata fana ni ɓayanda hijo ala e kafirade fisi wala nde alalamat wala e fisi wala e o ɗuma koɗo te ɓuri ndelle la nin ye commande ko eɗa tuma ɗo i e kata wala lifu 15 ans i kata tuba ɗo gaña 15 ans ndi wala en commande ye mbe mba sambala bita de bambaniyala i e ɓalanta mo sambala tu arabu ɗo wala makka de ɗa hijola makka de madina i ɓulo jadon etemo fisi walla ɓalede eten mo fisi walla ɓalede etemo kafirode ala kom fatira har nin fatela koɗo la fa e saji ala sina ɓalela hijol koɗo sina ɓa hijo mannaji soro ko la fo sina kela ko do sina ba hijo mana o dum ale mol samba ya ale da hijo ala ko nim men bulo jaada aya ta fanne fa mama bakhala wastagna wa kadzaba bil husna fa san yasiru lil usra jahannama don non ko le amba nyaati no da mala ba te bulo jaada la kala ko do do ala la ko do ko do diol ala ko setan na kala ya mar na de ha ko hijo ko do siyata de ni yim be samba hijo la ni yim samba ko ilu be sine so la e be ko do so ni do so batu ba do o bi na ko do so do la cha nya de sina ke fo nya do man na ke no che dan na kala ya mara la ala kaali yamare men na ala koɗo ke ala nde yamlu fa alata subuɗomola alata hijola allah koɗo alaata allah subuɗomola ata allah koɗo ɗomola bara alala fiɗa men na ala ƴumbolle kafare allah koɗo le falale arjanala ala ko momo e ɓarajo men ke hijoto ɗo non walle mo samba hijola ala ɓe tentulala ɓe jeyla aɓe la duwa jabila aɓe firinna aɓe yurwala aɓe sulakare nane lake ala ko moɗo lellahi ɗe fo aroɗo eko ɗiya koɗo soto e ɓake alala koɗo eɓe hijira eɓe mol sambala hijola a filanga koɗo de ɓe pala no ebe plano si andela ebe kumo si andela ebe miro si andela ebe nato si andela ye hijo ni misima mako ni mbadi mako ye arka ila ko do kala ban tinya le ka ko re fanna le oduma ala ke anyama ala adi ala ala ko e, nimmo ko ni ma ke mbeten do mbe jala ndungela ko ni ma ka ko bo sudande ala ko ala la kila ko ne sala fanno so le manda hijo la ene ala nin kila ku ya da ayeba ala patio nana zaburo dawda ba ko ni mala ala nyino la ngi bay sando bonna sawno makko tem ki la fana ko e bulo nyaade manda ko la ngi bay misi mala na de ta ka le hurode walle ta ken nasara ala ne kila kam fara mo kam me ko do sura bulo nyaara aman son dala hijola kila ko kana hiji ko do la ko siya jibe jaga ko do la siya kana jibe mbe molo ma ko la son de mbe jamolo kana ko do jibe ko do bi kam wala sara sara bi kam wala ko do ba tare ko aman son alla ñamba ko kodetiyole men ɓoyda munane kera kodetiyole en aɗa fo aɗa nga ala koɗo ɓe ke politikoɗo wala ala koɗo ba ala koɗo ɓe ke tuloɗo wala ala koɗo ba ala koɗo ke musol musolne ndoylo ne sira wala ala koɗo ba ba ka saɗa ala bo saɗa ala ala koɗo ba nen jago wonamnan jago olu bɛ kɛ mɔgɔ la kodo ban dɛ o kɔla ala ka du a ma la ko kana lɔn o lɔn n ma de mɛ yala kodo dɔn ala la kodo i s'a jɔ s'a ye mɛ n bolo o ja dɛ i s'a kasara ye e bi kɛra kodo kɛ ala la hali mɛ dɛ jɔ dama dɛ e dɛ ma kan a ala ka mɛ n na ko la ne ko bɛ dɔn e s'a b'a la de ala b'a la e b'a la yɛ laban si dɔn ni kuran ni kata ni nanbara olu kɔnɔ o de aleda ati keɗoɗo kundu aleda maga aleda hijiti keɗoɗo kundu wala arjana ti keɗode e si arjana jama soɗo dala so dala si arjana lew wo arjanala fanda duniyade a yirwatade mudde hamata ɓeɓe nemo kono a nemo o ɗum almankela kumomoyrere allahuma kad ballata allahuma shahid momoɓida alama e ɓeyda kayrare hijirade ena kayrare yankurgo okora alma hijila isiya alma ala hamodi mo jama'a da kere ke lale kere min man son wali ya ke be min min bula alma be kere alma da kaira da maka hira na ina kaira la yanda kaira mo mo nin misime ke ba ma da alma kana fa sa ya ju anin maka ma. maka ta sila fando alma ala di bela anin maka ta kila ma na jarga alma ala di mo bela alma na duniya balunya al soni ala kon kon nin jargo nin ko da min den kalma bulan kam na ta mala alma e firin na ta ala sila alma e betile yinte de musa alma ja kudu bo mu dala jamo jumol men kala ja min salwado alma be kala mu dan jabo de kamuda men min bina ka alma ala amuda imamu ismani ale kalo anin gila ale kenna anin kala aso anin salfa anin to mbalu be sabandal ala yanso be ben dala ala gila anin to malu yaado anin yaata noludo ala al balfan ala hinaka inna la ya'muru bil adl wal ihsan wa ita'i dhil qurba wa yana anil fashal mugol bari ya'zbu la'allakum tadhakkarun qumu ila salatikum yarhamukum wa aqimis salam